الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run gbogbo àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n kúnṣe ọlọ́run yìí lọ́wọ́ tí wọ́n ń gbé owó kalẹ̀ tí ẹ fi ń gbóhùn wa di àsìkò yìí kọ́lọ́n kó máa bá ní san wọ́n ní ẹ̀san olóore àwa tí à ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ àti gbogbo àwọn tí wọ́n ń fowó wọn dá sí tí wọ́n ń pè wá táwọn náà ní kétò ọmọ dùn ó ọlọ́run ọjà kálukú wa ká bá níbi tí sẹ́gbẹ́ máa ń lérè bí a ṣe ń wà òru làyílátù kọ́dìr ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ òru náà yóò jẹ́ ká soríire ayé àtijọ́ ọ̀gbìn alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulrahim abdulmajid tí yóò ṣe fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ọlọ́nba ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ torí àsìkò òun la ṣe ń gé gbogbo ẹ̀ pété tá a bá ní kán tú wọn lẹ̀ kán máa kà lọ kọ́ wọ́n jẹ́ kí gbogbo ìwọ̀nba àsìkò wa òun náà ni yóò lọ tán ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà kọ́ mọ́ jẹ́ kí wọ́n gbàgbé mọ́ ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Mariam ayandeji bismillah قال رسول الله صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك Translation The Prophet of Allah peace be upon him said Righteousness is to worship Allah as if you see him and even though you not see him indeed he sees you. Lessons from the Hadith one we should worship Allah as if we see him two we should not be absent minded while worshiping Allah. 3. Allah knows and sees everything. 4. Nothing is hidden for Allah in the heaven and on earth. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà kó jẹ́ kí gbogbo àwa tí a jẹ́ òbí ká jèrè àwọn ọmọ wa láyé àtijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ọláàlá haúlà wàlá kù wátà ilá bìlá ilà tí ó bá rí bẹ́ẹ̀ kí a tún máa tẹ̀síwájú nínú apá kejì nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe apá kínní tá a pè ní àmálón túdíkìlù lìjànà àwọn ṣẹ́ tí ọlọ́run máa ń lò ń sábà bíi kéèyàn wọ àlìjánà nínú apá kínní a ti ṣàlàyé ẹ̀yẹn rúṣin ọlọ́run tí ẹ bá ń bá wa lọ ní tá à ń pè lálùjánà àti ní tá à ń pè níná bí àlùjánà ṣe jẹ́ ilé ìkẹ́ irú àwọn ìgbádùn tó wà níbẹ̀ àti àwọn tó yẹ ká mọ̀ nípa àlìjánná àti ṣàlàyé eléyìí kọjá àwa fẹ́ bẹ̀rẹ̀ ká máa mú ní kọ̀ọ̀kan díẹ̀ nínú àwọn iṣẹ́ eré àtàwọn ìwà eré tá a wù tí ó jẹ́ àwa àlùjánná àáfàá ní gbogbo àwọn tá a ṣe tá a fi wà àlìjánná yìí ó pín sí méjì torí gbogbo tá a máa ń ṣe nínú Islam àwọn iṣẹ́ eré kan ń bẹ tọ́já sí wípé iṣẹ́ ọkàn ni ọkàn láàfin ṣe kèé ṣe ara tó sì máa ń gbé èèyàn wà lìjàn náà irú àwọn iṣẹ́ yìí ọlọ́run máa ń válù rẹ̀ pọ̀ kódà ládàá rẹ̀ máa ń pọ̀ lọ́dọ̀ ọlọ́run ìyẹn la ṣe rí ọ̀kan nínú àwọn àfẹ́ ẹni ọlọ́run sheikhul islam ibn taymiya rahimahullah wọ́n ní tírà tí wọ́n kọ nípa tuhfatul iraqiyya fil a'malil qalbiyya tí wọ́n fi sọ àwọn tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọkàn ara àwọn sí ọkàn òun ni kéèyàn ní ìkìláàs kéèyàn ṣe nǹkan torí ìtọ́rọ̀ ara sí ọkàn òun ni kéèyàn ọgbọ́ lọ́n gbọ́ àtàwọn tó tún jọ bẹ́ẹ̀ ó ń bẹ nínú àwọn tí ó jẹ́ àwa àlùjẹ́ náà tọ́já sí pé iṣẹ́ ọkàn ni bákan náà ó ń bẹ nínú àwọn tí ó jẹ́ àwọ àlìjàn náà tọ́já sí pé iṣẹ́ àfaraṣe òun ni àwọn àáfàá wa list àwọn tí ó jẹ́ àwa àlùjẹ́ náà ení èjì ẹ̀ta tí wọ́n fi kan tó lé lọ́gọ́rùn ṣùgbọ́n a gbìyànjú ní péréte a máa mú àwọn kókó kókó nínú táwọn àáfàá kà kó lè já sí pé a kà ń tọ́pọ̀ àáfàá ní alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tí ó bá kọ́ wà lùjẹ́ náà náà iṣẹ́ àkọ́kọ́ tó jẹ́ pilẹ̀ òun náà ni al-imanu billah kéèyàn onígbàgbọ́ òdodo nínú ọlọ́run kí tawhid ìmọ̀ ọlọ́run lọ́kàn èèyàn kọ́lá láàfíà àkídà ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run kọ́lá láàfíà káwá rínú àwọn mùsùlùmí tí ó máa sọ pé àwọn kan lálákìdá gbogbo mùsùlùmí ayé lọ́gbọ́dọ̀ jẹ́ alákìídà gidi àkìídà tún ìsìlámì yà sọ̀híyà alákìídà ìsìlámù tó lálàáfíà tá a máa mú nínú kùránì àti súnà anábì sallallahu alaihi wasallam tá a gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run alágbára lọ́lọ́run ọlọ́run ọba àlékè ọlá ọ̀nbẹ ní sánmọ̀ kò tó yẹ ká máa sìn àfọlọ́run uluhiya ọlọ́run àgbàgbọ́ rububiya àgbàgbọ́ asma wa sifat àgbàgbọ́ àgbàpọ̀ ọlọ́run nìkan ọ̀kan ṣoṣo ni òun ló dá gbogbo ayé àti tí ń bẹ́ńbẹ́ òun ló yẹ ká máa sìn gbogbo àwọn okọ̀ àti ìròyìn ọlọ́run ọba àlékè ọlá á gbàpọ̀ ọlọ́run ọba nìkan òun ló ní á sì nígbàgbọ́ nú gbólóhùn la ilaha illallah muhammadu rasulullah àṣekọ̀sẹ́ni tó yẹ ká máa sìn àfọlọ́hún ànábì wa muhammad sallallahu alayhi sallam òjíṣẹ́ ọlọ́run ni àáfàá lẹ́ni tí wọ́n bá dénú gbáàyà rẹ̀ níjọ́ gbèǹde alkiyama tí ò sí ìmọ̀ọ́nì ń bẹ tí ò sí tàwíìdì ń bẹ kọ̀sálìjàn náà kankan tí ó wọ̀ ṣùgbọ́n ẹni tó bá dénú gbáàyà rẹ̀ tí ma ń bẹ́ ń bẹ̀ tí ò ṣe ṣíríkù tí ò mẹ́bọ pẹ̀lú ọlọ́run kódà tó bá jẹ́ mùsùlùmí ẹlẹ́sẹ̀ tọrọ rẹ̀ bá já sínú iná kò ní rana yóò padà wà lìjọ́ náà ṣùgbọ́n mọ̀já wo ti ẹ̀kọ́ wọ mọ̀já gan débi páàwọ̀ jẹ́ ká àlìjọ́ straight ni ìyẹn wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí tí àáfà wa Anas Malik tó gbà wá kọ́lọ́n kó bá Imam Bukhari àwọn ni wọ́n kọ àdìsí náà sílẹ̀ anabi sallallahu alaihi wasallam hadisi yẹn anas sọ báyìí ó ní zakaroli ananabiya sallallahu alaihi wasallam kọ́lá limuad ó ní tàbí ká ní pé zukiroli wọ́n sọ fún mi pé anabi ó sọ fún muad ọmọ jabal kọ́lọ̀ kó bá níyọnu sí nínú hadisi tó gùn pé man laqiya Allah la yushriku bihi shay'an dakhala al-janna àsẹ́ni bá lọ pàdé ọlọ́run níjọ́ ọ̀gbẹ́ǹde àlìkìyàmọ̀ lẹ́yìn ìgbà tó kú ò láyé tán ọlọ ọbọlọ́n kò mú nǹkan mìíràn mọ́ lọ́n lẹ́ni tó nígbàgbọ́ òdodo nú ọlọ́n dàkálà àlìjánà yóò wọ àlìjánà lànàbì sallallahu alaihi wasallam ó tún sọnù àdìfì mi pé man kana akhiru kalami ìlà ìlà illallah dakhala àlìjánà ẹni tó bá já sí pé gbólóhùn tó wí kàn kó tó kú ònílé ayé òun náà ni pé kò sẹ́ni tó yẹ ká máa sìn àfọlọ́hún àwọn àáfàá lẹ́yìn ò lè rí wí àfẹnitọ́ bá jẹ́ pé ó nígbàgbọ́ òdodo nú ọlọ́run yẹn torí téèyàn bá nígbàgbọ́ òdodo nú ẹ̀ òun náà ní máa rọrùn fún èèyàn kéèyàn òwí kan ìsẹ̀mí ayé èèyàn ẹni tóun náà bá wá já sí pé gbàgbọ́ yẹn ń bẹnu gbáàyẹ̀ níjọ́ tí ó kú ó tún wí gbólóhùn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wọ náà ká nígbàgbọ́ àsẹ́ni tí ó wà lùjánà nǹkan alákọ̀ọ́kọ́ yóò nígbàgbọ́ òdodo nu ọlọ́run yóò sì jẹ́ni tí yóò mọ̀ parangandan kúrò níbi ẹbọ torí pọ́lọ̀ ń sọ fún wa wípé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna àsẹ́ntọ́bẹ̀ ilé mú nǹkan mìíràn mọ́ lọ́hùn ó ń kírun ó tún dọ́gbọ́n pọ̀fọ̀ ní kọ̀rọ̀ ó ń kírun ó tún dọ́gbọ́n forí balẹ̀ fún nǹkan kan ó ń kírun òun náà tún lọ jọ ẹgbẹ́ òkùnkùn ó ń kírun ó tún mú nǹkan mìíràn mọ́ lọ́hùn tí wọ́n máa sọ̀rọ̀ wújẹ́wújẹ́ sí ẹ ń bẹ́ ele lọ́ọ́ mú nǹkan mi ìmọ̀ ọlọ́run ọlọ́run lèmi ọlọ́run mo ṣàlùjẹ́ náà lára àmọ̀ fún fàmáwá ọ̀nà inú náà ló ń tàn ní ọmọ lọ ọlọ́run abiọ inú rọmọdọ́n la wà yìí ọlọ́run sì wá gbogbo ohun tó lè túmọ̀ sí pé nǹkan ọlọ́run lẹ́lẹ́kejì nínú ohun tó lè jẹ́ ká rí náà hams ká mójútó ìrun wákàtí márààrún wa ká má fọwọ́ yẹpẹrẹ mú ìrun ìyẹn ló fà tí àáfàá wa Anas ọmọ Malik ọlọ́run bá ní yọ́nú sí i ó nípa nàbí sallallahu alaihi wasallam ó ń sọ pé man salla lillahi arba'ina yawman fi jama'a ẹni tó bá kírun fọlọ́run ní odidi forty days ogójì ọjọ́ níbi tó lákàkún òrun dé ó tún kí ní jẹ̀mọ́ yudiriku tẹ̀kìbírọ́tàlì wúlá ó ń ṣe kòǹgẹ́ Allahu akbar alákọ̀ọ́kọ́ tó túmọ̀ sí pé òun àti máàmù wọn jọ ń bẹ̀rẹ̀ ìrun ni kútìbátì làwù bàrọ̀ àtàn bàrọ̀ àtọ̀mínà náà wà bàrọ̀ àtọ̀mínà nífà ọlọ́run nìkan la onítọ̀ nínú nǹkan méjì bàrọ̀ àtọ̀mínà náà ó ń tọ̀hún ò ní wọná àlùjánnà ni ó máa lọ wà bàrọ̀ àtọ̀mínà nífà kò sì ní jẹ́ múnàfíkì àṣetá a bá mójútó run táǹkì run wákàtí márààrún wa déédéé àáfà ara tí ó jẹ àwa àlùjá náà ni ọlọ́run náà sọ bẹ́ẹ̀ nu suratul mu'minun nígbà tó ń sọ pé kọ́dí aflahal mu'minun àwọn olùgbàgbọ́ òdodo wọ́n soríire àwọn olùgbàgbọ́ òdodo wọ́n rọ́pọ̀ ọjà àwọn olùgbàgbọ́ òdodo wọ́n mọ̀ jèrè ńlá àwọn wo ni ó jèrè alẹ́dínà òun fi ń sọ láti yìí khashi'un àwọn tí wọ́n ń páyà ọlọ́run lórí ìran wọn nígbà tọ́lọ́run tó ń sọ ọ́ lọ nínú súra nǹkan náà ó tún dáwọn olùgbàgbọ́ òdodo aláṣọlàwátì imyo hafidun wọ́n máa ń sọ àsìkò oorun wọn èjì àrùn méjì pọ̀ wọ́n máa ń kírun lásìkò ẹ̀yin arúsìn ọlọ́run ṣèbí ńgbà táwẹ̀ tún ti ń lọ ní ìsìn ẹ̀ẹ̀tún wá mọ́sálásí mọ́ nígbà táwẹ̀ jẹ́ ẹyọ kan méjì mẹ́ta àbá kún mọ́sálásí nígbà àwẹ̀ ń di mẹ́wàá ó ń di mẹ́ẹ̀ẹ́dógún mọ́sálásí bá tún yòrò jàmọ́ ẹjẹ́ á jẹ́ ẹrúsìn ọlọ́run ká má jẹ́ ẹrúsìn ramadan bí ramadan ṣe ń lọ ká tó máa kírun wa lásìkò ara tí ó jẹ́ àwọ àlìjánná ni àáfà alẹ́lẹ́kẹta òun náà ni kẹfẹ́rọ́tù síyà kájẹ́ni tí ó máa gbà àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ yàtọ̀ sáàwẹ̀ ramadan ká tún jẹ́ ní tí ó máa gbà àwọn àwẹ̀ ọjọ́ monday thursday ká jẹ́ ní tí ramadan tó bá tán parí torí àdíìsì pàtàkì tánàbí sallallahu alaihi wasallam ó ní fili fil jannati baban ó ní ilẹ̀kùn kan bẹ́nu àlìjánná yòókọ́ọ̀lù láwù rọ̀yàn rọ̀yàn gate òun ló kọ géètì yẹn àwọn wo ni ọ̀wọ́ agbábẹ̀ wọlé yẹ́dùkùlùmín àṣọ ìmọ̀ àwọn tí bá máa ń gbààwẹ̀ nìkan àwọn tó jẹ́ pé bí wọ́n ṣe ń gba Ramadan wọ́n tó ń gbààwẹ̀ súnà mọ́ àsára tí ó jẹ́ àwàlùjàn náà òun ni ká máa febi panú lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ni tí yóò máa gbà àwẹ̀ ara tí máa ń jẹ́ kéèyàn wà náà ni àáfàá lára rẹ̀ tẹ́ríkù kàbá ìrìdùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ese ká máa jìnnà sí i torí pọ́lọ́ wọn bá ń sọnù sọ́rọ́tù four verse thirty one ọlọ́ọ̀ni kàbá àwọn àánú tẹ́ ẹ bá lè jìnnà sáwọn ńláńlá tá a ti hàn náà fún yín tá a ti kọ̀ fún yín pé kẹ́ ẹ mọ̀ débẹ̀ nùkà fìrà à ń kùn sẹ́yìí àtìkùn àwọn ẹ̀ṣẹ̀ yín àwọn àṣìṣe yín á parẹ́ wànùdíkìlì kún mádìkọ̀làǹkẹ̀rì mọ̀ á wà á mú yín wọ àyè àpọ́nlé tí ń ṣe àlìjánná àsẹ́yìn ẹrúsìn ọlọ́run gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí kálukú wá ń ṣẹ̀ àmutí mọ́ ní ìsìn kálukú ò ṣe sìnà mọ́ kálukú náà máa ta tẹ́tẹ́ mọ́ nú àwẹ̀ ṣèbí gbogbo àwọn eré ebú tá a máa ń wò ó ti gbọlúdé báyìí àwọn aṣẹ́wó gan wọ́n ń complain tá a tún gbọ́ nù níwùsì pé ọjà ò ṣe kíni o ọjà ò yá tí rọmọdán bá lọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a ti fi lẹ̀ ẹ̀ mọ̀jà padà síbẹ̀ ká lè jẹ́ni tí ó wọ àlìjánná kọ́lọ́n kó sí alọ́mọ àlìjánná kọ́mọ́ sí alọ́mọ àná àáfà lára tí ó jẹ́ àwa àlìjánná òun ni tọ́ àtúlọ́ ìwà rọ̀ṣùlì ká máa tẹ̀lé tọ́lọ́n àti tànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àṣìṣe tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí máa ń ṣe òun ni ká máa sọ wípé ń táwọn Kùránì nìkan sángílítì gbogbo ẹni tó bá ní kùránì nìkan lòun ọ tẹ̀lé kò ní í wà lìjàn náà lọ́dọ̀ ọlọ́run títẹ̀lé kùránì ìfún òun tọ̀ òtún lè rí kùránì tẹ̀lé torí pàrọ̀ àǹtọ́lọ̀ wọn bá gangan sọnù kùránì òun ni ká tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé ẹni tí ó bá tẹ̀lé súnà ànábì gan kò rí kùránì gan tẹ̀lé torí pé nù kùránì ọjọ́ mélòó la fi gbààwẹ̀ ọlọ́run ó sọ fún wa ìrún wo ní jẹ́ ṣubú ìdúrí àásìrì mọ́gíríbì ìṣáì rákà mélòó láàkì o ò lè rí inú kùránì inú súnà láti rí bó o láṣẹ ṣe ájì súnà lọ ṣàlàyé rẹ̀ àṣekámọ̀ tẹ̀lé tọlọ́run tànábì gbogbo mùsùlùmí ayé lọ́yẹ kọjá àlù súnà ẹni tí ọmọ tẹ̀lé kùránì ọlọ́run àti súnà ànábì sallallahu alaihi ara tí ó jẹ́ àwọ àlùjánnà lélẹ̀ ọlọ́run ọba ń sọ nù sọ́rọ́tù nìsà Quran chapter four verse thirteen ọlọ́run wàmọ́ yìí tí ì tí wọ́n tẹ̀lé lánàá ọlọ́run bí wọ́n ṣe ń tẹ̀lé kúránì wọ́n ń tẹ̀lé súnà kíni tí ọmọ ṣẹlẹ̀ yudikili ujanati ọlọ́run mú wọn wọnú àwọn ọgbà àdẹ́ra tẹ́jìrì ìmìntà ti alànà àrùn àwọn ọgbà tó já sí pé àwọn akérèmọdò odò oyin odò ọtí odò wàrà ìgbádùn ni fún wọn kọ́lìdì ìnà fíya wọn ó sì ṣe gbére nínú rẹ̀ ni wàdálí kàlífàùsù làbí a ọlọ́run lérè ìjẹ́tọ́mọ̀ tóbi mọ̀ ni o àádùn oníbì lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àmọ́ ló ń tó dé kílùrì jáde náà àwọn iṣẹ́ tó lè gbé àwàlùjá náà náà ẹ jẹ́ àpàdé nínú apá kẹta ilé ẹ̀kọ́ mufiliun high school náà so onígbọ̀wé ètò ẹ lè fẹ́ pè wá ẹ pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero títí òru ọ̀la tá a máa pàdé mílíọ̀nù ayélujára islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.